أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله عباد الله إن خير الهدي إن خير الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم ألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا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 ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله واستغفروه فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa adá ọpẹ́ fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àrí nǹkan míì fọ́lọ́run jọpẹ́ lọ nígbà tí apá wa òkú ká nǹkan kan ká fún un ọlọba tí ń ṣèkẹ tí ń ṣe jẹra ń ṣe jẹ ń ṣe mú ìnáàlò oníṣe fún wa. ìsagbára wa kì í sẹ́ta máa ṣe àwọn míì máa ṣe tó á lọ bọ́wọ́ lọ́wọ́ lè náà wọn ní dáadáa ọba tí ọwà hàn náà wa lórí ẹ̀ ó ṣe fún wa lọ ní gbogbo tẹ́ ń béèrè mi ọlọ́run fún yín ẹ bá lẹ́ẹ̀ máa kà mi ọlọ́run ọlọ́run ní ìdẹ̀ra ọlọ́run pọ̀ púpọ̀ tí a lè kà tán ọba yìí la dúpẹ́ fún látara àdẹ̀ra rẹ̀ lórí wa àánú rẹ̀ àbó rẹ̀ ọlọ́run a dúpẹ́ fún ọ túbọ̀ máa lékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa tá a bá ń fi ọkàn bá ìbáraẹnisọ̀rọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ tí a mọ̀ sí kútúbà a bá ń fọkàn bá a lọ àtàwọn obì tí ayé yìí dé dúró àti ibi tí ń lọ pọ̀ ẹni tí ń sẹ̀mí nínú ayé tá a wà yìí ní sàǹjẹ lẹ́bàá náà lọ́mọdé awọ ni o làwọn afẹ́kútúbà kí ìwà ń lọ àti ń bá ní ṣàwárí àwọn tá a lè jìnnà sí tàbí tá a lè máa ṣe é. ọlọ́run òfin ní ṣe wá lọ́mọ aná ọlọ́mọdé àwọ̀ náà a ti kì fún wa a kì í a kì í débi ntọ́mọ èèyàn ó tún máa pè lóògì nínú ọ̀nà tí wọ́n fẹ́ sá sí tọ́jẹ́ pé gbóná lónà ọlọ́ni tọ́líkù. أعوذ بالله من الشيطان الرجيم لما سوى لما wa máa sọ fáwọn ọmọ anágbé tọ́líkù ilẹ̀ abilé bí ìsàlẹ̀ àṣẹ sọ ẹ dà wọ́n lọ bẹ ògì ẹ bá a pè nǹkan lóògì fún yà kódà ògì náà sí sẹlẹ sí mẹ́ta ọlọ́ọ̀ni ṣùgbọ́n gbà ń bá dá bẹ́ẹ̀ ó pé láàbọ̀ líle ọkàn jẹ́ ògì ní ọ̀sẹ́giboyà iná ni ìgbóná ni wàlá yókù ní mi ní láhà ọlọ́ọ̀ni ò ní lọ ọmọ náà kó o níbi iná júwe díẹ̀ nu tí wọ́n wọ̀ ọ́ kátó kọ́ọ̀fù kọ́ ọlọ́ọ̀ni alqiya fi jahannama ẹ̀sọ́ wọn sínú náà jahannama kúlẹ̀ kàfáàrí náà ní gbogbo àwọn kèfèrí anidu ọlọ́kàn lile títọ́ lọ́wọ́ ọba ti manna'in ìnlélà káìrí gbogbo ẹni tí hánà dáadáa máa yàn ọlọ́run na là á sí ọba ní dáadáa pé yóò ṣẹlẹ̀ yóò sì lọ bẹ́ gidi làásẹ̀ mọ́ ni ọba tiẹ̀ tí a fún ọba fún ní fún ní mọ́ ìyá lọ bálágbé ọlọ́run náà mọ́tàdí àwọn alákọ̀ọ́yọ ọkà kọyọ sáwọ ọlọ́run mú rí ibì àwọn tí a ṣe méjì ṣe ń dáa fi rán ọ. alladhi ja'ala ma'a Allahi ilahan àwọn tí a mọ ọlọ́run míì wọ́n mẹ́lò míì lọ́lọ́run lẹ́yìn èmi gbogbo ẹni a bá ti mú nǹkan míì lọ́lọ́run ọlọ́run là á bẹ̀rù òun là á sálùkà kẹ́ ẹ̀ ọba tó wá láwọn kan tó ń di òṣùbà fún àwọn ìyanu àbàbánu àwọn aláìgbẹ́kẹ̀lé oṣù mẹ́lòmíì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run ní gbogbo ẹni ọba ti wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run nínú náà láàbì sí èmi ọlọ́run nìkan níbẹ̀rù èmi nìkan nìgbẹ́kẹ̀lé. èmi nìkan nìgbáralé bẹ́ẹ̀ yẹn bá ti wá nígbẹ̀kẹ̀lé inú ẹlòmíì lẹ́yìn ọlọ́run ó ti lọ́lọ́ mi kódà kọ́ má jẹ èèyàn bóyá nǹkankan lọ ń kọ́kọ́ tọ́ lálàárọ̀ tọ́ gbẹ́kẹ̀lé pé ti tọ́lá báyìí kò síbẹ̀rù mọ́ ó ti la kọ́ bá bá jí ó ń jọ́sìn fún ọ̀rọ̀wọ́ sí àdúrà pọ̀ tí ń gbà lọ́wọ́ tàdọ̀dọ̀ ànábì tí èèyàn ṣe ti fi jẹ́ tuntun fi máa jẹ́rìí pé ọlọ́run nìkan ní abájí láàárọ̀ àgbà wà asibáhà lè múlùkù lìlá. àjí láàárọ̀ yìí gbogbo ohun tí ń ṣe kápá ọlọ́run nìkan kankan mọ́ lọ́wọ́ èèyàn. sọ́wọ́ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ a lórí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ìkápọ̀ ọ̀ràn wọ ọ̀ràn rẹ ọmọ àwọn tó fi lé lọ ọmọ àwọn àgbẹ́kẹ̀lé ẹ wọ́n sì ní bá ọba jí làárọ̀ ọlọ́run nìkan òun ni ó fi rẹ lé gbogbo ẹni tó bá tún fi lẹ́lòmíì lọ jẹ́ àlàmà àlọ́ ìlànà àhà ó di lẹ́yìn ọlọ́run ó tún gbà wípé gbogbo tó ní kìí sẹ́nìkan ọlẹ́ẹ̀gbọ́n ọláàyá àti wíní ẹni ó ní gbogbo oore tí ń fúnni lọ́lọ́run lọ́lá ànábì àsisọ́ni làhàólá wàlà kùwàtà ìlàbìlà kọ̀sàgbára kankan kọ̀sọ́lá ẹnìkan jọlá tani. Allah àti wíní bá a bá tún ti dọ́là padà sọ́dọ̀ ẹnìkan ó ti mọ́ ọlọ́run mi lẹ́yìn ọlọ́run gbogbo ìta bá ti ṣe láti ṣe ká tún ṣe ọba ń jẹ ló kọ́ ń sọ̀bù ọlẹ́ẹ̀gbọ́n lọ́parẹ́ oyin sí ọlá kínní ọlá ọlọ́run bàbá sì wọlé kọ́ máa ṣá aláwọ̀ sí òtí kó tán èyí tẹ́ rí ọlọ́run lọ́fẹ́ o. àmẹ́yẹ tọ́lẹ́gbọ̀n tọ́lọ́wọ́ rántí tó sì nílọ ńgbọ́ ọlọwọ ọ̀fẹ́ ṣe lóore ọlọ́run lọ́fẹ́ ṣe ọ lóore tẹ́gbọ́n ẹ̀ fi ronú kàn ọ̀bá lóore ṣe ọ ìwọ gan lè ní tó nílò fún tí ó jòrè fún ọ kí lè ṣe gan fúnra ó tó ní bí ó ọlọ́run nìkan ni masha allah la quwwata illa billah billahi al-aliyyil azim bẹ́ẹ̀ yẹn bá tún ti wá nígbẹ̀kẹ̀lé mí lẹ́yìn ọlọ́run ìṣe ọmọ nánú ọlọ́nirú wọn ti yá òfin azabi shadid ẹ kó wọn sínú yàtọ̀ lágbára sí yàtọ̀ lágbára tó yà á námá lọ́ọ́ má jẹ́ abá jẹ́. dọ́wọ́ wa o gbìyànjú àmọ́ra aṣọ fún apẹni tí ó jẹ tó kéré jù tó kéré ya ná bí àdìsí tí àbúnú máàn búnú bàgbọ́n máàn búnú bàṣír gbà wá ẹ̀dá sallallahu wa Oni ní inna ahwana ahli n'eri azaban yawm al-qiyama ẹni tí ya rẹ̀ ó kéré jù tó kéré tó fúyẹ́ tí ò jìyà nínú ọmọ al ni ala akhmasi qadamayhi jamratan kan tí wọ́n wọ̀ ní bàtà aná wọ́n wà á mú òògùn náà já ànámà jù sí yúgìlì mi ni húmà dìmọ̀ àgùn láti kọjẹ gbín òun ní ọpọlọ rẹ̀ ó ti máa sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ẹni tó jìyà tó fúyẹ́ jù nù tí ò jìyà kò jìyà òní yọ máa sọ kọ̀tọ̀kọ̀tọ̀ bí ìgbà tí èèyàn dáná sáré ṣe tí ẹ ṣakọ lábẹ́ tàbí kó tún sọ jù bẹ́ẹ̀ lọ. irú ẹ̀ náà ni wọ́n fi jẹ àbútọ́ọ̀lì ẹ̀gbọ́n bàbá bàbá ànábì tàbàkó dúró tànábì pọ̀ ànábì sì gbìyànjú kó ṣe Islam si wa lórí ẹ̀ kò sí àkọọ́lẹ̀ mú wá ń bò mí pé wọ́n nírú ẹ̀ ń wó fún ètò o náà iná ọlọ́run mẹ́jẹ̀ àwọ̀ ọmọ sí wá lè áálì lè kó fúri kò lè hìmù ayé gbogbo kèfèrí ni náà tí bá kú wá sábọ̀ àtú mo ṣe wà dàtú pépélé ní ọgbọ́n lérí ọgbọ́n nínú ajá ànámà níná mẹ́jẹ̀ àwọ̀ méje ní bẹ́ẹ̀ mo ṣe wà dàtú bí bá ṣe ń dìn sí bẹ́ẹ̀ ni yóò ṣe máa dúdú sí yóò ṣe máa sóòkùn sí ìsàlẹ̀sàlẹ̀ lọ́lọ́wọ́ wà fi mùnáfíkì sí ètò sóòkùn jù wọn ò sì ní wá bí kankan ju ọ̀dọ̀ ẹni tí ń lọ ibẹ̀ ni kèfèrí ti jẹ́ kèfèrí múmìnì ti jẹ́ múmìnì a lè rí mùnáfíkì nínú kèfèrí nínú múmìnì láti rí mùnáfíkì torí ní jẹ́ mùnáfíkì lẹni tí ń fi ẹ̀sìn hàn tí ń fi kèfèrí sínú. òní wọn ń pè ní mùnàfìkì ìsàlẹ̀sàlẹ̀ ìlọlọ lóhùn òfin sí méje ni bẹ́ẹ̀ jà ánámù wàlàzà nínú ajá ànámà ìkanu ọlọmọdé àwọ wàlàzọ àti náà làzà wàlẹ̀xútọ́mù bẹ́ẹ̀ náà hùmà àárín méjèèjì nínú ọtọ́mà òun onuwa ma adịrọ ka amali wụtọ matu ọlọni jọta afi arufi na kanaka sinu na ala dede baba wa se tunu ọlọwọ ke afa wa lọnà ọrụ ọlọni jọta afi awa arufi afi ana awọn agbani sibo sinu na ala dede ta n ne fu tọma wa ma adịrọ ka amali wụtọ ma. ọlọ́run ní kí ni wọ́n jẹ́rìí ànábì ọmọ iná hùtọ́mà ọlọ́run ní náàrú lọ ìlìmù kọ́dà iná ọlọ́run tí wọ́n ń kò lójoojúmọ́ ibi náà náà wà lédè aládìíta tọ́lẹ̀hùn alálẹ̀ àfù ìdá iná títún máa ń garun wọ́kẹ́ ẹni tí ń jó okú àbòkù aládìíta tọ́lẹ̀hùn alálẹ̀ àfù ìdá. ọlọ́run níná ni iná ni yóò tún máa garùn wọkẹ ẹni tí ń jó iná aléyìn mú sọ́dà ọlọ́run nínú náà láàdé àwọn akébèrè mọ́ mú sọ̀dà á wọn bó ló ti wá di pé fi mú jẹ́ pé fi nínú àpótí kan ni náà mú tọ́rọ́ lè máa wò pé àpótí lápótí ọgbà wá àwọn ọlọ́wà ni mú máa dáadáa àpótí tá àmàbá wa mẹ́sẹ̀ túnú àpótí tó ní extension tẹ́ bá ṣe ń pọ̀ sí ni ọmọ ni ọmọ expand sí ìtumọ̀ ẹ̀ léde léde nìyẹn ìlànà ìtumọ̀ èdè ó yá wa làbàbá ètù wà lẹ́lẹ́sẹ̀ gúngùn àgbẹ̀ ń gùn sí náà hmm. fi amadin. mo máa dáadáa nínú àpótí ẹlẹ́sẹ̀ gúngùn ọlọ́mọdé àwọn náà. jà á nà mú nínú iná tí ń bẹ lálìkí àmà mọ́jà wọ̀ ní jà ànámà wà lásọ àti náà làbọ̀ wà lẹ́hùn tọ́mù bẹ́ẹ̀ náà hùn máa. àárín náà méjèèjì ni náà wù tọ́mọ wà. sùmọ́lì sàárì irun kàmẹ́lì sákọ́rí. ثم سيرك مع الأهوال في السقر lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ akuná sàírù ẹlẹ́kẹ̀rinu wàlàhàwálù fi sàkọ́rì ọ̀wárìrì ń bẹ́ẹ̀ bí náà sàkọ́rà ní ẹlẹ́kàrúnù àbá wa nílẹ̀ àwọn oníjó àwọn òjòlùjòdùndán wọn ni náà ti hàn náà bó sì ọgbamu tatadakajamo latenasakara tiselekafa oletirina jahimo tụmaha wuye tụ ịtụsikejeri naha wuye yahua ba akdam soụkom letakeri yahua biha tahkiri iná hawiya nítorí gbóhùn jìn lọ òwòrò ni yáwá bìyà ẹni abá jù sí yọ́sà máa lọ lẹ́dọ̀ sàgbélé wọn kan bá wọkọ̀ tẹ̀ dàbírí wò báyẹn ó sì já lọ àbẹ́bá wá jù yẹn sínú ibi tí ò lópin tí là ń lọ lẹ́dọ̀ ẹ̀mí rí ọ lọ pé ẹ̀gbọ́n sì yá ń bẹ lọ́dọ̀ ọlọ́run. yàwá يا abàdà ń sokọ̀ lè ta hákìrì yàwá bí abàdà ń sokọ̀ lè ta hákìrì. ẹ ń bá wọnú ẹ máa lọ lẹ́dọ̀ òní àfààní egbé ìdààmú kọ́ bá gbogbo ẹni ọlọ́run bá fi náà náà yẹpẹrẹ ọlọ́run mọ́tò wà mọ́ wọn. bá bí òkú bá tún mú dọ́ àfàtún. وكل واحدة تستو على النفر وكل واحدة تستو على النفر ní gbogbo ojú ọ̀nà ẹ̀nà kọ̀ọ̀kan rúkúbà tún mú dán afa ìyàtọ̀ jáládìgbélé ìyà oníbẹ̀ǹbẹ̀ mọ́jà àbáwọn jẹ́. وكل واحدة تستو أو تستو على النفر. وكل واحدة تستو على النبر gbogbo kọ̀ọ̀kan ló ti láwọn tí ó bò nínú àwọn tí ó wọnú ẹ̀ inú náà fi ẹ̀sìn lágùn àwọn màláíkà tí ń nípọn láyà wọn bẹ́ẹ̀ ọkọjá pé mẹ́fà sọ mí bẹ́ẹ̀ ń kọjẹ́ tàbí tó yẹ òun ọjà de gìlá gùn àwọn tí ń bẹ́ẹ̀ tí ń jọ́ de ẹbẹ̀ làwọn tó nípọn láyà. شداد من ملائكة قلوبهم شداد أقصى من الحجر قلوبهم شداد أقصى من الحجر àwọn màláíkà ti láàdùn wọn nípa láyà ṣìdádùn wọn lè lẹ́dàá mímàláyà ìkà ti wé tún mi ìyẹn nu màláíkà ni àwọn tá a dá tó jẹ́ pé kò lóògùn ohun ṣì da ẹ̀mí wọn jọ àti dá ló ti le ẹ̀mí wọn le akẹ́sọ mi nálẹ́ hajari kó lóògùn ṣì dà tún akẹ́sà mi nálẹ́ hajari ó lè jòkúta lọ. làwọn máa kọ́ mi wò lè ta sí ibi mo rí sí dà tún wàkúlù kẹsìrín làdéhìn gbọ́n ìràmú jábìrín. وقول كثير لديهم غير منجبر amaleka yìí làfa ń ròyìn fúnni á ní máa kọ́ mímú lítà ríbi múrùsídà tún ọlọ́run ti bí wọn máa ń ẹni tí ó ni òní tí ì rí ẹni tí ó òní rí tí la. ọ̀gọ́dẹ̀ yẹn bá rírun tí wọ́n fẹ́ fi nà ó lè ti múra alẹ̀ yóò ti múra alẹ ti pankẹ́rẹ́ náà ni hmm? ó ti múra ẹlẹ títa wọn màlẹ́ta nù ná ìyà tí ti fi pamọ́ dẹ̀ tí ọ̀jẹ̀ ni ìlọlọ́run fi lọ́ máa ná tí ọba wọ ọlọ́ni wà sí kọ̀ máa dà wọ́n kàfàrú zumara gbogbo ọmọ náà máa dà àtà ìdá àjáwúhà ọlọ́ọ̀ni gbọ̀n bá dé dáhànámà tán á ti jẹun ó débẹ̀ fúti àti abuwabuha láàtò sílẹ̀kùn ẹ̀ fún wa tí ó fi bá wọn lábàádì ọgbà tí ó sọ tàwọn ọmọ Alijanna ọlọ́run kó sèmi àtẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́ọ̀lá máa dàwa ọmọ Alijanna náà lọ àlìjánná súnmàrà níjọ níjọ torí sẹ́wọ́ papọ̀ ọlọ́ọ̀ni bá a ṣe rí náà láwà níjọ níjọ. tọ́lá àyè wa náà ò lè papọ̀ ọlọ́niwà ká ìdájà ha. bàbá wa dálì jánà wà bùtì àti àbùwàbùwà á balẹ̀ ní sísí lẹ̀ ó sí ọmọ náà á sì bá ó tó ṣùgbọ́n tàwọn ti bá ní sílẹ̀ kọjá àdìsí gbé ti máa gbó oorun ẹ̀. ni irin tó tó ogójì ọdún tẹ̀yìn o fi rìn lati láti máa jẹ̀gbádùn òórùn àlìjánà nígbà bá yanjú eléyà á tún sọ fún ọlọ́jà wọ̀ ti máa gbádùn ẹ lẹ̀ ṣùgbọ́n tọmọ náà làwọn máa kọ́ mi hù lí sáré ibì mo rí sídọ̀tún mo rí sọ́dà tún wàkúlù kẹsìrìnlá dé ìhìngà èrò mò وكل كثير لديه غير منجبر gbogbo táwọn eléyìí ń bá rún lára èèyàn èèyàn tó gbogbo tí wọn bá rún bá rún nǹkan mí fún wọn tí ó tó wọn pé apá lọ. ṣùgbọ́n táwọn màlẹ́kà táwọn wí tí wọn ọkọjá kó tó. máa tó ráwọn sàwùdáwù شذاهم حشة دعماهم حركة لواحة البشر دعماهم حركة لواحة البشر iná ọlọ́run mẹ́jẹ̀ àwọ̀ sàwùdáàwù dúdú ni inú ẹ̀ mùsùlùmá tún ó sóòkùn bírímù sàṣáàwù bí ìgbà téèyàn lọ wá gíjù bẹ́ni. mo ṣíṣà tún tọ́wá ń sẹ̀rú bá ní tẹ̀yìn ọmọ tí ó gbà jáde. dàmà ohun mo hàn rí ni ìgbóná ó bóni lára ó jóni gbogbo awọ tí nánà bá jó àjówọlẹ̀ ní fi wuju al. أمعاء من شدة الإحراق والشرر أمواه من شدة الإحراق والشرر iná jahimu bẹ́ẹ̀mẹ́ ọlọ́mọdé àwọ̀ mùsíbù lílewò ojú yìí iná tọ́jẹ́ pé wọ́n máa ń yí ojú ẹ̀ ń bá pada. Ma laa lọ ìyá abẹ máa ń lọ ẹni ọba wà ń bẹ nífun ni míṣáda sílí ìhẹ́ráàkì níbi jíjó yẹn rẹ̀ tó lágbára wàṣára rí àti parapara nánà nínú nánà fi asálá sí ìlú sẹ́kẹsẹ́kẹ́ ń tí wọ́n fi dọ̀mọ náà mọ́lẹ̀ wàlá azàlá náà fi àwọn tí wọ́n wà dàpọ̀ mọ́ wọn ni màá ṣẹ̀yà kí ni sí rán jẹ̀mú mú kọ́ hírí. màá ṣẹ̀yà kí ni sí rán jẹ̀mú àmú kọ́ hírí. àwọn èèyàn bí èṣù àwọn èṣù bí èèyàn àwọn ni wọ́n jọ máa gbé. kọ́síra kèé pé mo fẹ́ yan àyàn bá gbé kò sí lọ́rùn mọ́. kọ́síra ọ̀ràn àwọn ẹ̀dá burú òníwó tó mọ́ wọn. jẹ́múhámú kọ̀hírì ni lákòjọpọ̀ tó kọjá ẹ̀sà ẹni tí wọ́n bá fi bẹ̀. ọkọjá ẹ̀sà ẹni tí wọ́n bá fi bẹ̀ ìgbé kò sínú jáànámà. ọlọ́run ṣe wá lẹ́ni rẹ̀ bá gbénú àlìjánná. nínú náà wàlẹ́ àyà tó kọ́ níjó ìlà tí ejò ọmọ ẹnu ẹ̀ dùlúdùn kálíbíkálí dàhámi wálé humara dùlúdùn kálíbíkálí dàhámi wálé humara dùlúdùn kálíbíkálí àwọn akéèké bẹ̀ wọ́n dàbí ìbá kásín àbí bá kásín ṣe tó bá kéèké jáà náà máa ṣe tóbi tó nù bí kéèké táyé ìgbẹ́ bá táyàn. kà á mọ̀ pé nǹkan táwọn wọ́n tún alákèéké tinú já ànámà bíi ìgbà kàṣelótó ọlọ́run mẹ́jọ wọ wàlíjú ebi ń bẹ́ńbẹ́ nínú iná wàrà àtọ́sí òǹgbẹ alimudinali anfusihim tó nǹkan ti pa ẹni tí ń gbẹ tó ti pa kú fi fi tọ́ bá rí ẹni ọmọ sùúrù ṣe ebi pamara ebi ayénu tinu ti já ànámà kọjá ti èèyàn palmọ́ra ọlọ́mọdé àwọ̀ná ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa yóò ṣe wá lọ́mọ àlìjánná ọ̀la àti tóbi ọlọ́run gbogbo wa taa táàfijọ́ máa ná ọlọ́mọdé ká lè wú iṣẹ́ máa ná ṣe àti tóbi gbogbo èyí tá ọlọ́run fi wá ti kò ń gẹ̀ ẹ̀yọ́nú rẹ ọlá àti tóbi rẹ ọlọ́run ọlá àjẹkọ̀ọ́ so rẹ á máa tẹ̀síwájú láti lè máa pera wa sákèésí ká lè fi kún fún sẹ́ẹ̀rẹ́ ká kún fún waare ìrínre ìlékún lẹ́sìn ọlọ́run ìlékún nígbàgbọ́ ìlékún níbẹ̀rù ọlọ́run olólè làyànnú náà ọlọ́run má ṣe wá lọ́mọ náà o jimá tòní tá a yìí ọlọ́run má ṣe láti mọ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ akíláyé wàá gbà lẹ́sìn fún wa. ọlá títóbi rẹ̀ ọlọ́run orílẹ̀-èdè wa má jẹ́ ó dàrú orílẹ̀-èdè yìí má jẹ́ ó dàrú àwọn tí ń darí wa panimọ̀ àtọ́ wọn níjọba òkè ní tààrin ní gbogbo àyè wa sí tá a ti ń ṣàkóso ọlọ́dàgùn mọ́sálàyé wa máa a bá ń lù yọ bá a bá ń tájọ́ máa jó ọ̀la àti tóbi ìrẹ̀ ọlọ́run gbogbo ń tá a fẹ́ ọlọ́run sì fún wa o máa fàánù rẹ̀ bá wa gbé o gbogbo àwọn bàbá wa nu lẹ́sì yìí májèlé máa padà sí aburú àti gbogbo mùsùlùmí lápapọ̀ fún ìnáwó ẹ̀sìn èyí tí a ṣe lọ ní ọjọ́ ìjẹ́fà ọjọ́ jẹjẹ tọ́lọ ọjọ́ sátidé tọ́lọ fún àwọn ọmọ wa gbogbo àwọn òbí ọmọ oníwòlímọ̀ kí fún ìnáwó náírà gbogbo àwọn ọmọ náà tí ẹ kẹ́yẹ fún àníràdìgbọ́ burú lórí wọn ọlọ́run ó sì gbogbo wọn ní alálùbáríkà ọlá títóbi ọlọ́run peter afẹ́wọ́n ó dé ní ti dáadáa ọlọ́run bá ní mọ jù bẹ́ẹ̀ lọ gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wọn tẹ́ dáwọ́lé tí wọ́n ṣe kéwù náà ni ìwé ni iṣẹ́ ọwọ́ ni wọ́n ṣàṣeyọrí dáadáa ọlá títóbi ọlọ́run gbogbo àwa tá a jóbi wọn ọlọ́run kò ní sì jẹ́ wọ́n ṣàfẹ́kù àwa náà báyìí yóò lè fún àsìkí wa wọlé yìí tá a jẹjẹ báni fi sínú àsìkí fẹ́ni kọ̀ọ̀kan yín báni fi lé kún ní àsìkí ọdọdọ gbogbo àwọn tí wọn náwó sí wa gbogbo pátá la kí àwọn tó wà nù lẹ́sìn yìí ẹni tó wà ń bí ó jìnnà àtàwọn tí wọn wà ń tòsí ọlọ́lẹ́yìn kúnlẹ̀ dáadáa àsìkí yín ọlọ́jọ́ máa gbòòrò sí àánú ọlọ́run jọ ọmọ bẹ́ni kọ̀ọ̀kan gbé ẹni tí ó jẹ́ pé ẹ̀mí ẹ̀ wà lọ́dọ̀ wa tí ìdí kan àbómi ni ọ̀jẹ́ kájọ àyàn ah, lè má ba ọ lè má sínú sẹ́kàn tí ó sì gbàdúrà ládàá táwọn tí wọ́n ń ṣe tí ó gbà pẹ̀lú àníyàn tó dáa ah, ọlọ́run wọlé àníyàn ẹnì kọ̀ọ̀kan wa tó dáa yìí náà lórí sẹ́ẹ̀sìn lè wà fúnni dáadáa ilé ẹ̀kọ́ náà mọ̀jẹ̀ dàrú o ọlọ́run mọ̀jẹ̀ ọ́ bàjẹ́ àwọn ah, bùkátà síran lọ́wọ́ gbogbo wa náà lọ́kàn gbòǹtọ́lọ́run bá fẹ́ni kọ̀ọ̀kan àfẹ́ máa ṣe ṣe bí a ti sábà máa ṣe tẹ́lẹ̀ tí a máa ń ṣe ní oṣooṣù máa ń gbowó tẹnukọ kan wá táwa náà bá fẹ́ fi ìrànlẹ́ ẹ̀kọ́ yìí lọ bó ṣoṣooṣù náà ni àti rẹni tó ti sàdéhùn fún wa pẹ̀lú gbọ́dọ̀ àmọ́ kan sí ọmọ ya wa Abdulwakil wọ́n ti ládéhùn kan fáńjó ní lórí ilé ẹ̀kọ́ yìí àmọ́ kan sí ẹni tó náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí wa bá fi ilé ẹ̀kọ́ sí èyí tó kéré lóṣooṣù pẹ̀lú gbọ́dọ̀ yìí máa fẹ́rẹ̀ ran ilé ẹ̀kọ́ lọ́wọ́ ilẹ̀kùn rẹ̀ sí ilẹ̀ fún wa ọlọ́wọ́n ọba kò ní tilẹ̀kùn mẹ́nìkọ̀ọ̀kan wa o gbogbo omi tá à ń gba àríjẹ mú ọlọ́run kò ní jẹ́ ó dí o àánú ọlọ́run máa bá wa gbé ohun tó ti fẹ́ nìkọ̀ọ̀kan wa náà lọ́ mọ́ ọlọ́run ó ṣe alálùbáríkà àwa tó rọ̀ wá ẹ̀já darí àwọn ọmọ sílé kí ó gbogbo ẹni tó lọ́mọ tí ẹsẹ̀ wọn ṣe ségesège ọlọ́run ti ní gbogbo nǹkan ó ti yí padà ẹ̀já darí àwọn ọmọ padà sílé ẹ̀kọ́ torí ìtọ́lọ́run àwọn ọmọ náà ọlọ́run ọjà